بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد أيام أيام من الإسلام قلت تتبر الله توتا فالسلام عليكم ورحمة الله وبركاته لين بتاكيرا ودادا نيكي كتي سلام يوندا فوا تاج دي فوا الله سبحانه وتعالى fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam tá a sì kẹ́rẹ̀ fún àtàwọn ará ilé rẹ̀ a sọ fún wa nípa arkanul iman ẹ̀rí wọ́n tún wá fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa nípa pé arukunul awwal orígun alákọ̀ọ́kọ́ ti ṣe al-imanu billah al-imanu billah ìtumọ̀ rẹ̀ wal-i'tiqadu l-jazim bi anna allah subhanahu wa ta'ala rabbu kulli shay'in. ومليكه وخالقه وأنه الذي يستحق العبادة وحده ìní ìgbàgbọ́ tó dúró dáadáa kéèyàn ó pinnu mo nádìí ọkàn nípa pé Allah subhanahu wa ta'ala òun lọ́ọ́ nǹkan òun darí rẹ̀ òun lọ́ọ́ dáa òun náà lọ́ọ́ lẹ́tọ̀ọ́ sí láti máa sìn lónìí kan wa annahu al-muttasof bisifati alkamal almunazza'u an kulli naqsin wa aibin kásì rírí pé allah subhanahu wa ta'ala ó nìkan lẹ́ni tó yẹ pé ìròyìn tó pé ó lálẹ́ fi ìròyìn rẹ̀ tí ò ní ní àbújá ìjẹkù tí ò ní sí àléébù kankan tí ò ní sí mbẹ ma'alizami dhalika wal amal bi muqtada kéèyàn ò sì dùnnú mọ́ téèyàn bá ti gbà bẹ́ẹ̀ kó sì dùnnú mọ́ kó sì máa ṣiṣẹ́ tọ́ ẹ̀rí al-imanu billahi wahda ìnígbàgbọ́ sọba tó dá wa nìkan ó kó àwọn oríṣiríṣi àwọn àlámọ̀rí àwọn nǹkan sínú nínú àwọn nǹkan tó kó sínú ó kó nǹkan mẹ́ta sínú tawhidu rububiya tawhidu uluhiya tawhidu asmayi wasifat tawhidu rububiya oníkagbà pé ọlọ́run subhanahu wa ta'ala gbogbo nǹkan yìí òun ní ṣe òun dá wa òun ní wa òun wa nígbàgbọ́ ọbẹ̀ níbi iṣẹ́ gbogbo ọba ọlá tí ń ṣe níṣẹ́ agbọ́dọ̀ gbà ikú Allah subhanahu wa ta'ala òun nìkan náà ló lè síbẹ̀ ọba ọlá nìkan ló alimin khaliqin ghayrillah sẹlómi tó ń bẹ tó tún lè dá wa sẹlómi tó ń bẹ tó tún lè dá nǹkan ẹjẹ àwòye ṣe ti àwọn òyìnbó àwọn òyìnbó máa ń ṣe nǹkan kan wọn ni wọn kún rẹ wọn ó ṣe nǹkan yẹn bí ìgbà bí tọ́lọ̀ ń dá ṣùgbọ́n ìjẹ́ yóò ṣiṣẹ́ bí tọ́lọ̀ ọba kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo tọ́lọ̀ ọba wa máa ń yìí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ rẹ̀ ipò nìkan òun náà ló lè ṣe kíni o òun náà ló lè ṣe nǹkan náà tàwídù rògbòbíyà mo ti sọ fún wa tàwídù làfọ́àlì ni ká sọ Ọlọ́run lọ́kan ṣoṣo lórí àwọn tí ń ṣe kíni o lórí àwọn nǹkan tí ń ṣe yẹn ní ti yàní ìrìtìkọ́ bí ìtìkọ́ọ̀dìn bí ìtìkọ́ọ̀dìn annahu wal mutafarrid aládé ọkàn pé ó nìkan ló lè ṣe nǹkan yẹn bil khalq níbi dídá wà rizik níbi arziki wal milk níbi ká ní nǹkan ká dọ́là lórí nǹkan al ihya ká sọ nǹkan dá láàyè al imata ká sọ yí pé ká sọ nǹkan dòkú wà tadbir ká kí kí kí lílọ bíbọ̀ nǹkan yẹn gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí ọlọ́run bá alikẹ́ lásọ fún wa nù suratul A'raf àyà fifty four ọlọ́ni alá la'ul khalqu wal amur tabarakallahu rabbul alamin ọ̀nì ẹtẹ́tìkẹ́ ẹgbọ́wò òun ọlọ́run bá alikẹ́ ọlá lòun lè dáàyàn alámọ̀rí èèyàn ọ̀dọ̀ ọ̀hún lọ́wà alámọ̀rí gbogbo nǹkan pátápátá ọ̀dọ̀ ọ̀hún lọ́wà ìrẹ́n tabarakallahu rabbul alamin gbogbo ọlọ́run subhanahu wa ta'ala ọba tó dá gbogbo ayé ẹ̀rí tawhidu rububiyya mustaqirrun fi fitratin nas níbi dídá tọ́lọ́mọba àlekèọ́lá dáwọ̀ èèyàn tawhidu rububiyya ń bẹ̀mẹ̀ tawhidu rububiyya ń bẹ̀mẹ̀ ìyẹn ni pé àwọn èèyàn ọlọ́mọba àlekèọ́lá dá wa wọ́n bí wa lórí kíni o lórí tawhidu rububiyya ni wọ́n bí wa lórí islam ni ọlọ́run bá alikẹ́lá sọ fún wa nù suratu rum aya thirty ọlọ́ni fa akim wajhaka lid-dini hanifa fitratallahi allati fatara an-nasa alayha la tabdila li khalqillah dhalika ad-dinul ọlọ́run bá dojúkọ ẹnì kọ̀ọ̀kan wa fa akim wajhaka lid-dini hanifa gbẹ́júmọ́ islam islam ni adínú lè hanif islam ni ẹ̀sìn tó mọ́ tí o sì kọ́ nu kọ́ ọ kankan níbẹ̀ ọlọ́run ní gbẹ́júmọ́ dúró déédéé ńbẹ̀ torí pé fitirata Allahi lẹ́tì fatara nasa alayha ẹ̀sìn wo là ń sọ islam tó jẹ́ pé ńlá dá gbogbo èèyàn lé lórí látàbùdí ìlànà kọ́lìkìlà kò sẹ́ni tí ó dẹ́dẹ́ ọlọ́run kò sẹ́ni tí ó tún ṣe dhalika dinul qayyim ẹ̀sìn tí mo ń sọ fún yín yìí ìlẹ̀sìn tó dúró déédéé anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí bukhari gbà wá wa muslim nimaami mawludin illa yu'ladu ala alfitra fa abawahu yuhawidanihi aw yunassiranihi aw yumajjisanihi kò sí ẹnìkan tí wọ́n bí èèyàn yìí wọ́n bí o bí ó jẹ́ pé wọ́n bí lórí agbẹ́rin islam ni ó wá ṣeéṣe káwọn òbí rẹ̀ kí wọ́n jẹ́ yahudi kí wọ́n sọ ti yahudi kí wọ́n tọ́ sórí ojú ọ̀nà yẹn àwọn òbí rẹ̀ wọ́n lè jẹ́ náà sọ́ọ́rọ́ kí wọ́n tọ́ sójú ọ̀nà àwọn òbí rẹ̀ wọ́n lè jẹ́ màjúsí kí wọ́n tọ́ sójú ọ̀nà yẹn tá wò á rí i pé nọ́ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam yìí kò sọ pé wọ́n kò sọ pé hi pé àbọ̀yá àwọn òbí rẹ o wọ́n sọ di mùsùlùmí lò kò sọ bẹ́ẹ̀ ìdí adìyẹ pé ìdí nìyẹn tó fi jẹ́ pé Islam ni wọ́n fi bí ẹnì kọ̀ọ̀kan wa lágbájá yìí Júù ni o lágbájá yìí ẹ̀ẹ́ eh, Christian ni o lágbájá yìí ẹ̀ẹ́ eh, ẹ̀ẹ́ eh, àwọn tí wọ́n ń bọ náà ó ní o wọ́n dé wọ́n gbẹ́ ní tí wọ́n gbọ́njú bá lọ́dọ̀ àwọn tó bí wọn nìyẹn ní tí wọ́n gbọ́njú bá lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbé lágbègbè wọn nìyẹn ṣùgbọ́n gbogbo wa pátá a sórí kíni o sórí islam torí pé al-islamu mawjudun fi aslil fitra níbi ìpìlẹ̀ dídá wa ní islam ṣe kíni islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ó yẹ ká mọ̀ yìí pé àwọn ọ̀sẹ̀ bọ wọ́n sì kíni o wọ́n ṣàfihàn ilẹ̀ kíni o wọ́n ṣàfihàn ilẹ̀ tàwáhídì rògbòbíyà bí wọ́n ṣe á ṣàfihàn ilẹ̀ rẹ̀ tábà wò Allah subhanahu wa ta'ala sọ fún anusuratul Luqman aya twenty five àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ balẹ̀kẹ́ láti sọ irú àwọn ọ̀rọ̀ ẹ̀ pọ̀ dáadáa ẹ̀já mú bẹ́ẹ̀ pé wala in sa'altahum man khalaqa layakulunna Allah ọlọ́run ní ìrìn ànábì sallallahu alayhi wa sallam tó bá bi wọ́n léèrè wípé ta ló dá sánmà ta ló dálẹ̀ ní tí wọ́n sọ ni pé Allah subhanahu wa ta'ala ó túmọ̀ ajẹ́ pé wọ́n ṣe ìkìrọ́ọ̀rù rẹ̀ wàhùn yukirruna al-khalq wọ́n ṣe ìfirin lẹ́ẹ̀kínni ìṣẹ̀dá àyè mí bẹ ta ló ṣe àsìkí fún wọn wọ́n ṣe àfihàn ilẹ̀ àrísíkù ọlọ́run subhanahu wa ta'ala náà ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lókùrú ìgbà tó di jẹ́ pé wọn ò ṣàfihàn lẹ nǹkan tó jẹ́ pé yóò lè gbé wọn wà lìjẹ́nnà yóò lè là wọ́n níbi iná òun náà nìkan ni o kéèyàn ṣe ìfọ̀rọ̀dù Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ti ṣe ìfọ̀rọ̀dù rẹ̀ ń bi rububiyya ó tún gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀dù ọlọ́run ìsọlọ́run lọ́kan ṣoṣo bil ibada níbi kíni o níbi ìjọsìn ìyẹn là ń pè ní tawhidul uluhiyya ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀bọ yìí lámùyòkè rúdàlík wọn ọ̀sàfihàn lẹ́kìn ni o olùhíyà bí o ṣe pé rúbùbíyà o ni wọ́n ṣe àfihàn rẹ̀ látàrí bẹ́ẹ̀ insha allah rahman atuma ṣàlàyé tawhidul olùhíyà níbi halqa èyí tí ó tẹ̀lé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin rabbil alamin. Oh,